You are welcome to Bio Black TV show. Please subscribe to our YouTube channel. In case you're watching for the first time, click on the notification button so that we can notify you whenever we drop a new content. Oh, peace out. ire mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ oore tí àbó ẹ̀ bẹ́ẹ̀ ti sàmì tó ire yẹn máa wọlé tọ̀ ọba yìí. Àmì ìrẹ́ yẹn máa wọlé tọ̀ ọ́ báyìí. àmì jésù. ọlọ́run má jẹ̀mú ìpè yìí ojú rẹ̀ dà àwọn èèyàn yìí gbà ọgbọ́n wọn gba orúkọ rẹ gbọ́ àwọn èèyàn yìí gba májẹ̀mú rẹ gbọ́ ẹgbẹ́ sẹ́yìn síwájú dé àwọn èèyàn yìí wọ́n gba májẹ̀mú rẹ gbọ́ wọ́n gbà pé ìwọ nìkan ló lè ṣe é àìsáyà fifty seven torí olúwa jehova yóò ràn wá lọ́wọ́ torí náà kì yóò dààmú ó ní láti gbé ojú wa róbì òkúta tó le àwa mọ̀ pé ojú ò lè tì wá oṣù kẹsàn-án yìí ọjọ́ kẹsàn-án yìí ní wákàtí kẹsàn-án ọjọ́ ẹnìkan sàmì ojú ò ní tì ọ́. àmì Jésù. ojú ò ní tì ọ́. àmì Jésù. ojú ò ní tì ọ́. àmì Jésù. ojú ò ní tì ọ́. àmì Jésù ojú òní tì ọ́. ní jésù. màyà mọ̀sá àdámọ̀ léyàdá ẹnìkan sàmì ojú òní tì ọ́. ní jésù. oṣù kẹsàn-án yìí ó máa fa ire wá. ní jésù. ó máa fa ire wá. ní jésù. ó máa fa ire wá. ní jésù. ó máa fa ire wá. ní jésù. ó máa fa àánú wá. jésù. ó máa fa ire wá. ní jésù. ó máa fa àánú wá. ní jésù oṣù kẹsàn-án máa fa ìrànlọ́wọ́ wá. Ah, ó máa fa ìrànlọ́wọ́ wá. Ah, today is ninth ninth of night ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án mi ìmọ̀ tí ó ṣe léni ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ẹ́dẹ̀ béèrè fún áńgẹ́lì tó níṣẹ́ oṣù áńgẹ́lì tó níṣẹ́ ọjọ́ kẹsàn-án áńgẹ́lì tó níṣẹ́ wákàtí kẹsàn-án ọjọ́ ká tó kan wákàtí kẹsàn-án àṣálẹ́ àwa náà ẹ̀ báyìí ó di aago mẹ́sàn-án lálẹ́ pàtó ibi màá dẹ̀ wá throughout ẹnìkan níbo náà ti ń gbàdúrà yẹn à kìí ṣe káàpù dájú ìwà ibo náà ti wà kó a ti fi hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a ti wà ní prayer city wa ń bí báyìí ẹ prayer city wa ní ẹgbẹ́dá ń bí báyìí prayer city là wà ń bí ọ̀gá ò ní ṣe dá dúró. ẹ ó ní ṣe é dádúró. àmín jésù. genesis seventeen verse one olúwa ń bá abrahamu sọ̀rọ̀ abrahamu etí ẹ̀ mélòó ó ní méjì ní sà mélòó lójú ó ní méjì imú ẹ̀ kọ́ ó lẹ́yọ̀kan níbẹ̀ ó ní ó ló ní òò méjì ẹnu kọ́ ó ní ẹyọ̀kan ní ṣùgbọ́n ó lè jẹun tó pọ̀ ó ní rìn wájú mi kó o sì pé màá bọ́ ọ dá májèmú mi ẹ kà láti verse one. nígbà tí abrahamu sì jẹ́ nígbà abrahamu jẹ́ ẹni ọkàndínlọ́gọ́rùn ọdún ẹ̀sùn bíi ẹ̀mí ìgbọ́yìn ó jẹ́ sì jẹ́ ẹni ọkàndínlọ́gọ́rùn ọdún ẹ̀ẹ́lọ́rùn ọdún olúwa fara abrahamu olúwa fara abrahamu ó sì fún pé èmi lọ́lọ́run ó sì máa rìn abrahamu èmi mà lọ́lọ́run rẹ̀ máa rìn níwájú mi máa rìn níwájú mi kí ìwọ kí ó sì pé. ọ̀gá olúwa béèrè kankan lọ́wọ́ àwẹ̀ rẹ pọ̀ ṣùgbọ́n kò jẹ́ ìtẹ́wọ́gbà kí nìdí ó pé níwájú ọlọ́run á pé níwájú ọlọ́run ìrìn rẹ rí kọ̀lọ̀kọ̀lọ̀ ìrìn rẹ ò dánmọ́rán ọ̀rọ̀ rẹ ò stírèètì kò yí ọlọ́run gẹ bóyá tòun ló ń ṣe àbídèsù bíbélì wípé gbogbo ẹni tó ń dẹ́ṣẹ̀ ó ní tí èṣù bá bá wọn ni wọ́n anyone who is in sin is of the devil ṣùgbọ́n ẹni tí ń dẹ́ṣẹ̀ tí èṣù ni wọ́n La lábẹ́ ẹ̀ṣẹ̀ tí ń fìyà jì ọ́ olúwa máa gbà ọ́ lọ́wọ́ ẹ̀ lábẹ́ ẹ̀ṣẹ̀ tí ń fìyà jì ọ́ olúwa máa gbà ọ́ lọ́wọ́ ẹ̀ rìn wájú mi abrahamu olúwa ní oṣù kẹsàn-án yìí oṣù abàmì ni oṣù ire máa wá sà èmi ti ń rìn láti ọ̀ǹdí wà lóṣù yìí oṣù yìí yàtọ̀ sà oṣù yìí yàtọ̀ sà ọlọ́run oṣù yìí yàtọ̀ obìnrin kan máa sàmì lórí afẹ́fẹ́ ẹ̀tọ́ ọjọ́ tó ti pẹ́ yẹn ẹ̀tọ́ tó ti pẹ́ yẹn ah! bó o bá sàmì tó o gbàgbọ́ oṣù yìí lolúwa gbà oṣù yìí lolúwa gbà oṣù yìí lolúwa gbà lé rìn wájú mi kò pé rìn wájú mi wọ́n ní kó rìn kó yan o wọ́n ní kó rìn kó sakọ o rìn kó pé kí ni opposite pípé àìpé kí ni opposite títọ́ àìtọ́ kí ni opposite dídánmọ́rán àìdánmọ́rán so nítorí ní kó lè rìn wájú òun kó pé ó túmọ̀ sí pé kò tí ì pé ẹni ọlọ́run bá sọrú ẹ̀ sí kó yẹ kó yẹ ara ẹ̀ wò àdúà kì í pẹ́ gbà àwọn nǹkan tó so mọ́ àdúà ló ń fa ló ń fa ìdáhùn àdúà sẹ́yìn láti gbà àdúà kì í pẹ́ gbà àwọn nǹkan tó so mọ́ àdúà àwọn nǹkan tó so mọ́ àdúà mò ń wàásù kan lórí ìwà ènìyàn lórí ìwà ènìyàn níbi tí ébẹ́ẹ̀lì tó ti lu ibi eh, tí káìnì tó ti lu àbúrò ébẹ́ẹ̀lì tó fi lù pa kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe èbí wọ́n rúbọ fún Ọlọ́run ni Ébẹ́lì rúbọ Káínì náà rúbọ Ébẹ́lì rúbọ sísun pẹ̀lú ẹran Káínì ó mú nínú nǹkan oko rẹ̀ ó fi rúbọ ṣùgbọ́n bí ni pé Olúwa ṣe inú dídùn sí ẹbọ Ébẹ́lì ṣùgbọ́n ẹbọ Káínì ni òun kò kà sí tẹ tẹ bá rí ẹ tẹ ká ó sì ṣe ní òpin ọjọ́ wọn ni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 ọwọ́ àwọn àwọn méjì wá lọ sóko. káìní sì bínú gidigidi káìní wá bínú gidigidi ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì ojú ẹ̀ wá rẹ̀wẹ̀sì olúwa sì bí káìní pé èsè tí inú fi ń bí ọ èsì ti ṣe tí eh. ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì ojú rẹ̀ sá rẹ̀wẹ̀sì báyìí bí ìwọ bá ṣe rere ara kì í wà á yá ọ bí ìwọ kò bá sì ṣe rere ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà lọ́dọ̀ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí ìwọ ò sì ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko wọ́n wá jọ lọ sóko káìní dìde sí abẹ́lì káìní wá dìde sí abẹ́lì arákùnrin rẹ̀ arákùnrin rẹ̀ ó sì lù ú pa. Ah! ẹ wo ìwà ènìyàn alelu aleluya alelu ebel arákùnrin rẹ̀ ó lù pa ó dùn bú ẹ̀ ó dú ọrùn ẹ̀ pé ìwọ ò ní wá mọ́ aleluya aleluya wọ́n mà ti sùn aleluya ó mú ó sì lù pa ìwà ènìyàn. ó mú ó lùpa Ábúráhámù rìn wájú mi kó pé tán ti ní kéèyàn rìn kéèyàn pé ó túmọ̀ sí pé ẹni yẹn ó kù díẹ̀ káàtó fún un ọ̀gá tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ẹja gbọ́ o tára bá sọ pé tẹ̀ jẹ́jẹ́ gbọ́ bíyàwó bá sọ pé rìn díẹ̀díẹ̀ gbọ́ bí ọkọ ẹ náà bá sọ pé rìn díẹ̀díẹ̀ gbọ́ bí ọmọ rẹ bá sọ pé dádì wa ẹsẹ̀ jẹ́jẹ́ rìn wájú mi kó pé ìdáhùn àdúrà ò jìnnà ohun tó so mọ́ àdúrà ló fa àdúrà sẹ́yìn gbogbo ẹ̀ṣẹ̀ tí ń fìyà jẹ ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí ń dà ọ́ lóró gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí àdúrà rẹ gbà bẹ́ẹ̀ bá lè sàmí àánú máa gbà yín lọ́wọ́ àánú máa gbà wá lọ́wọ́ àmín Jésù àánú máa gbà wá lọ́wọ́ àmín Jésù àánú gbà wá lọ́wọ́ àmín Jésù àánú gbà wá lọ́wọ́ àmín Jésù àánú gbà wá lọ́wọ́ àmín Jésù àánú gbà wá lọ́wọ́ àmín Jésù àánú gbà wá lọ́wọ́ àmín Jésù àánú gbà wá lọ́wọ́ àmín Jésù olúwa ní oṣù agbára lóṣù yìí oṣù abàmì oṣù ìmú ìlérí ṣẹ ṣùgbọ́n sọ fún wọn kán rìn pẹpẹ aago mẹ́sàn-án ló lù yìí ó kọjá ìṣẹ́jú díẹ̀ aago mẹ́sàn-án ló lù yìí a wà ní ọjọ́ kẹsàn-án a wà ní oṣù kẹsàn-án ọdún 2014 olúwa ní sọ fún wọn kánrìn kan pé kánrìn kí wọ́n pé kí wọ́n tún ìwà wọn ṣe ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ tún ọ̀nà yín ṣe níwájú olúwa ẹ tún ọ̀nà yín ṣe àwa èèyàn yìí ká tún ọ̀nà wa ṣe níwájú olúwa àwa ìránṣẹ́ ọlọ́run ká tún ọ̀nà wa ṣe ká ọ̀nà wa ṣe ká ọ̀nà wa ṣe àwa tá a jẹ́ òǹkọrin ká ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe àwa tí ń ṣe wòlíì ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe àwa tí ń ṣe díákọ́nì ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe àwa tí ń ṣe òṣìṣẹ́ ìjọba ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe. maybe you are a soldier maybe you are ẹ eh, ẹ eh, eh, ẹ bá rántí yòókù maybe you are civil defence immigration, uh-huh. maybe you are FRSC, maybe you are FBRS. Ẹ tún ọ̀nà yín ṣe níwájú Olúwa, ẹ̀yin ọlọ́jà, ẹ̀yin olókòwò, ẹ̀yin ọlọ́kadà, ẹ̀yin onímọ́tò, ẹ̀yin onítírélà, ẹ̀yin oníbísínẹ́sì, ẹ̀yin tá à ń ṣiṣẹ́ ń báǹkì, gbogbo ènìyàn kó tún ọ̀nà wọn ṣe. Ẹ̀yin àbájẹ́líìsì, ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ̀dá tún ọ̀nà wa ṣe. Àwa wòlíì ẹjẹ́ àtún ọ̀nà wa ṣe àwa bíṣọ́ọ̀bù dátún ọ̀nà wa ṣe àwa àpọ́sẹ́lì dátún ọ̀nà wa ṣe àwa ìgbìmọ̀ káàkiri dátún ọ̀nà wa ṣe àwa kìrìsìtẹ́nì dátún ọ̀nà wa ṣe àwa mùsùlùmí dátún ọ̀nà wa ṣe ẹtún ọ̀nà yín ṣe níwájú olúwa ó ní ká rìn níwájú òun kí wọ́n sì pé gbogbo ìyàwó inú ilé ẹtún ọ̀nà yín ṣe gbogbo ìyàwó inú ilé ẹtún ọ̀nà yín ṣe gbogbo ẹ̀yin ọkọ pátá ẹ tú ọ̀nà yín ṣe ẹ tú ọ̀nà yín ṣe níwájú olúwa báyìí ni olúwa wí olúwa ni mo fẹ́ san oore ọjọ́ tó ti pẹ́ fún àwọn èèyàn ṣùgbọ́n sọ fún wọn lọ́tún ọ̀nà wọn ṣe mo fẹ́ mú ìtura bá ayé mo fẹ́ mú ìtura bá orílẹ̀-èdè mo fẹ́ mú ìtura bá ìlú mo fẹ́ mú ìtura bá àdúgbò mo fẹ́ mú ìtura bá ilé sí ilé ṣùgbọ́n sọ fún wọn lọ́tún ọ̀nà wọn ṣe lọ́tún ọ̀nà wọn ṣe o lọ́tún ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o kán tú ọ̀nà wọn ṣe o. mo nawọ́ mi sókè agbára ìyípadà Jésù ó máa kàn ọ́ lójú. agbára ìyípadà Jésù ó máa kàn ọ́ lójú. ẹ̀yin ọ̀dọ́ kí ẹ tú ọ̀nà yín ṣe àwa ọ̀dọ́ ká tú ọ̀nà wa ṣe àwa ọ̀dọ́ oyi youth ká tú ọ̀nà wa ṣe àwa ọ̀dọ́ ká tú ọ̀nà wa ṣe àwa ọ̀dọ́ ká tú ọ̀nà wa ṣe ẹ̀yin arúgbó ẹ tú ọ̀nà yín ṣe ẹ̀yin arúgbó ẹ tú ọ̀nà yín ṣe ẹ̀yin bàbá bàbá ká tú ọ̀nà wa ṣe ká tú ọ̀nà wa ṣe àwa ọmọ ká tú ọ̀nà wa ṣe àwa ọmọ ká tú ọ̀nà wa ṣe ẹ̀yin ọ̀gá lọ́gàá ẹ̀yin ọ̀gá ẹ̀yin ọ̀gá oyi boss oyi leaders ẹ̀yin adarí tàbí ẹ̀yin ọ̀gá níbi iṣẹ́ ẹ̀yin adarí níbì kan tàbí ẹ̀yin ọ̀gá níbi iṣẹ́ ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe ká tún ọ̀nà wa ṣe ká ìrìn wa ṣe Abraham ẹ kàwé rìn rìn níwájú mi rìn níbo rí ó yá. máa rìn níwájú mi kí wọ́n tó sì pé. ọ̀gá kì í ṣe níwájú èèyàn iwájú mi kọ́nà ti ní orin iwájú ayé kọ́nà ti ní kò rìn wàá rìn níwájú ọlọ́ you walk before God bẹ́ẹ̀ni pé Abrahamu sì rìn níwájú Olúwa rìn níwájú Ọlọ́run kò sì pé rìn níwájú rẹ̀ kó mọ̀ pé yes ọmọ ní ọ rìn níwájú rẹ̀ kọ́ ló ń fi ọ yẹn gàn láwùjọ nígbà wọ́n ń kàwé jóòbù láti chapter one Bíbélì sọ nípa jóòbù ó ní jóòbù yìí olódodo ni ó ní jóòbù yìí olóòótọ́ ènìyàn ni kí ọlọ́run ìjẹ́rìí ayédèrè jẹ́rìí ọ̀run ọlọ́run jẹ́rìí jóòbù ayé náà tún jẹ́rìí rẹ̀ èṣù náà gan jẹ́rìí rẹ̀ àwọn èèyàn jẹ́rìí jóòbù pé no ọkùnrin lélẹ́yìí ọkùnrin alákíkanjú lélẹ́yìí wọ́n wò ó tán wọ́n rí tán wọ́n dẹ̀ mọ́ tán jóòbù ọkùnrin kan wà nílẹ̀ ọkùnrin kan wà nílẹ̀ gúúsù orúkọ ẹni tí jẹ́ Jóòbù orúkọ ẹni tí jẹ́ Jóòbù ọkùnrin náà sì ṣe olódodo ọkùnrin náà sọ olódodo wọ́n ẹ bá ń pè sọ́dọ̀ wọn ọkùnrin náà jẹ́ olódodo ó dúró ṣinṣin wọ́n wọ́n lẹ́ka láti wọ́n ọkùnrin náà ẹ ti jẹ́ Jóòbù ọkùnrin náà ṣe olódodo ẹ má léèyàn jẹ́ olódodo kí ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ léèyàn jẹ́ olódodo righteous man he is righteous ó wà righteous ọkùnrin náà jẹ́ olódodo wàán ẹ̀mí gbọ́yìn kí náà ń pè kéèyàn dúró ṣinṣin ẹ̀ steadfast ó dúró ṣinṣin kò yẹsẹ̀ ẹ̀ ẹ̀ ibi mo bẹ̀rù jù nìyẹn wọ́n ní ó bẹ̀rù ọlọ́run ẹni má gbàgbé ó ní ẹ ẹ ecclesiastes twelve thirteen oníwàásù twelve thirteen ó ní òkun gbogbo ọ̀rọ̀ náà ni pé kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ sì pa òfin rẹ̀ mọ́ ọkùnrin náà sì bẹ̀rù ọlọ́run ó kórìíra anything tó máa ń pè ní wickedness anything evil ó kórìíra ẹ̀. aleluya aleluya. ó làwọn ọ̀rẹ́ ẹ̀sìn sọ pé bú ọlọ́run jọ bú ọlọ́run kó kulè kú dànù ìwọ tó bẹ̀rù ọlọ́run tó báyìí tí nǹkan wá dé bá ọ àwa tá bẹ̀rù ọlọ́run tó báyìí gan-an àrídààmú àríṣòro ìwọ tó bẹ̀rù ọlọ́run nígbà tí ìṣòro dé bá àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́ba wọn ní ọ̀gá sẹ́ ọlọ́run kúkú ìyàwó ẹ̀ gan tó bá pé ọkọ mi ò sì bú ọlọ́run kó máa lọ ọ̀run ó ní láíláí mi ò ní wíwé nínú gbogbo èyí tó dé bá jòbù wọn ní jòbù ò sì fi ẹnu rẹ̀ kò fi ẹnu rẹ̀ sọ sọ sọ sọ̀rọ̀ òdì sí ọlọ́run òun ló fi padà wáyé nínú job forty two ten job forty two twelve pé olúwa sì yí ìgbèkùn jóòbù padà ìgbẹ̀yìn rẹ̀ sì padà wá sàn góòná ojú apá ò lójoojú ara ṣùgbọ́n yí ọlọ́run bó ṣe ṣe ẹ má bí ọlọ́run léèrè aleluya aleluya ẹ̀tọ́ ọjọ́ tó ti pẹ́ ta ló lè tàn mí olúwa máa gbà lé ọlọ́run olúwa máa gbà lé ọlọ́run ẹ tún ọ̀nà yín ṣe o ohun tí olúwa ní máa kéde ẹ̀nìyẹn ẹ tún ọ̀nà yín ṣe ẹ tún ọ̀nà yín ṣe ìdájọ́ ń bọ̀ wá ẹ tún ọ̀nà yín ṣe ẹ ọ̀nà yín ṣe ohun ẹni tí kígbe ní ìjù ohun ẹni tí kígbe ní ìjù pé ẹ tún ọ̀nà yín ṣe repair your ways repair your ways repair your ways repent in your ways ẹ tún ọ̀nà yín ṣe. ǹjẹ́ èyí ni mò ń wí èyí mò ń wí tí mo sì ń jẹ́rìí nínú olúwa pé láti ìsinsìnyí lọ lẹ́yìn kí ó má ṣe rìn mọ́ ẹ má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti rìn nínú ìrònú asán nínú ìrònú asán wọn ẹ má rìn mọ́ báwọn yẹn ṣe rìn ẹ má sọ bá ṣe ń sọ mọ́ ẹ má jó bá ṣe ń jó mọ́ ẹ mọ hùwà báwọn ṣe ń hùwà mọ́. òye àwọn ẹni tí ó ṣókùnkùn. òye àwọn ẹni òye wọn ṣókùnkùn ti wọn. àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí ọlọ́run. nítorí àìmọ̀ ti bẹ nínú wọn. ti di àjèjì sí ìwà bí ọlọ́run kò mọ́ wọn lára so ó strange láti mọ hùwà bí ọlọ́run. nítorí líle ọkàn wọn. orí pé níwọ̀n ọkàn wọn le àwọn tí ẹni tí ọkàn wọn rere kọjá hmm. tí wọ́n sì ti fi ara wọn fún ọ̀bìà. ọ̀gá tún ọ̀nà rẹ ṣe níwájú ọlọ́run èmi àti ẹ lajọ ń bára wa wí kí n tún ọ̀nà mi ṣe kí wọn náà tún ọ̀nà rẹ ṣe. ẹ́ẹ̀ ìdájọ́ rè ẹ́ẹ̀ ìdájọ́ ló ń bọ̀ yìí mọ̀ záàdà ta ló tó bẹ̀ tó lè ru ìdájọ́ ọlọ́run ta ló tó bẹ̀ sà ọlọ́run máa ń ṣe kinní kan ọlọ́run máa ń wòran kí ló pé. ọlọ́run máa ń wòran. bẹ́ẹ̀ni pé olúwa wà lọ́run ojú rẹ̀ ń wo gbogbo ojú rẹ̀ ń wo ayé ó ń ṣe tó wù ọlọ́run máa ń wò ó máa ṣe báyìí ọlọ́run máa ń mú sùúrù gan. wáyé tó lọ́run fi máa ń mú sùúrù ẹ̀rì kí nìdí ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́sẹ̀. that is why tẹ bá rẹ̀ ń tó ṣe burúkú wọ́n sì máa wà láyé wọ́n sì máa wà láàyè kódà they will be doing better ayé wọn máa dà wọn máa jẹ wọn máa mu wọn máa wọn máa yọra bí aṣọ ọlọ́run ṣe báyìí kì í ṣe pé ọlọ́run ọmọ tó ń ṣe o ọlọ́run wò báyìí pé ah mo nífẹ̀ẹ́ rẹ̀ ká ló lè yí padà ìbàdà tọ́lọ́run bá tọ́lọ́run bá ní sùúrù fún sọ́ọ̀lù kò yẹ kí sọ́ọ̀lù di paul apostoli aleluya aleluya aleluya ọlọ́run bá ṣe sùúrù fún sọ́ọ̀lù ọlọ́run ṣe sùúrù fún ni gbogbo àti sọ́ọ̀lù ti lọ máa ń pa àwọn kìrìsìtẹ́nì ló ti yẹ kọ́ lọ ń bẹ́rí ẹ̀ sóògùn pé ìwọ bẹ̀t ọlọ́run fún sùúrù ọlọ́run ń wò ọlọ́run fún sùúrù ọlọ́run wò tí tí tí tó fi ń lọ lọ́jọ́ kan sójú ọ̀rìn la máa sùn ó fẹ́ lọ ṣe bó ṣe máa ń ṣe ó fẹ́ lọ pa àwọn aláìgbàgbọ́ ó fẹ́ lọ pa àwọn lẹ́kún ibẹ̀ nìmọ́lẹ̀ ti mọ́ sójú ẹ̀ sọ́ọ̀lù ó ní ta sọ́ọ̀lù ó ní ta ó ní èmi ni ṣùgbọ́n èmi ẹni tó ń ṣe nínú bínú sí ẹgbẹ́ ni fún wa òun tàpá sírù mi ọlọ́ibẹ̀ ibẹ̀ lọ́lọ́run ti wá gbéṣẹ́ lé lọ́wọ́ àṣẹ Pọ́ọ̀lù gan lámọ̀ wo àwòkọ́sí ẹ̀ lẹ́nu àṣẹni tẹ́yìn ń wò bí ẹlẹ́sẹ̀ àṣẹ òní ọ̀padà di wòlíì fún ìran àṣẹni tẹ́yìn rò pé eléyìí yóò mọ̀ àṣẹ òun lọ́lọ́run padà lò alelu aleluya lọ́lọ́run bàbá mú sùúrù fún Sọ́ọ̀lù tí Sọ́ọ̀lù bá ti kú tálà bá mọ̀ pé ní Paul àpọ̀sẹ̀ ìlẹ́nu lára àwọn òwe tá fi máa ń wàásù jù ní church ara àwọn òwe tí Paul Paul àpọ́sẹ́lì kọ ni ìwé tó tún fún yàn ní ìṣípayá jù nínú ẹ̀mí ara àwọn ìwé tí Paul àpọ́sẹ́lì kọ ni. Aleluya aleluya dada. Aleluya. Èmi àti ẹ ò ní sí a lórúkọ Jésù à ní pàdánù. Àmín Jésù. À ní sàsìnù. Àmín. Ẹ tún ọ̀nà yín ṣe. Ẹ tún ọ̀nà yín ṣe. Ẹ tún ọ̀nà yín ṣe. Ẹ tún ọ̀nà yín ṣe. Mọ́mì wa ẹ tún ọ̀nà yín ṣe ẹ̀yin ọmọ tí ẹ̀ ń gbọ́ mi ẹ tún ọ̀nà yín ṣe ẹ tún ọ̀nà yín ṣe níwájú Ọlọ́run. pé ní ti ìwà yín àtijọ́ pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ ẹ bọ́ ògbólógbò ọkùnrin nì ẹ bọ́ sílẹ̀. èyí tí ó dìbàjẹ́ èyí tó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn kí ẹ sì kí ẹ sì di titun. kẹ́ ẹ wá di kẹ́ ẹ wá pa ọ̀nà yín dà kẹ́ ẹ di titun. ní ẹ̀mí inú yín nínú ẹ̀mí inú yín. kí ẹ sì gbé ọkùnrin titun nìwọ. kẹ́ ẹ gbé ọkùnrin titun nìwọ. èyí tí a dá nípa ti Ọlọ́run. èyí tí a dá nípa ti Ọlọ́run. ní òdodo ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ẹ gbọ́kùnrin tuntun wọ̀ ẹ bọ́ ẹ̀wù àtijọ́ sílẹ̀ tún ọ̀nà rẹ ṣe ọ̀gá màmá ẹ tún ọ̀nà yín ṣe kí ìsinmi kó lè wà ẹ tún ọ̀nà yín ṣe ìwọ náà jókòó wo ibi tó ti dàrú wo ibi tí nǹkan ti bàjẹ́ wo ibi tí nǹkan ti dàrú mọ́ ọ lọ́wọ́ wo ibẹ̀ tún ibẹ̀ ṣe wo ibẹ̀ tún ibẹ̀ ṣe. nítorí náà nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ ẹ fi èké ṣíṣe sílẹ̀ olúkúlùkù yín olúkúlùkù yín yóò máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́ rẹ̀ sọ òtítọ́ ìwé Éfésù. nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa ṣe ẹ̀yà ara ọmọnìkejì là ń ṣe ẹ máa ń sòtítọ́ tú ọ̀nà rẹ ṣe tó tú ọ̀nà rẹ ṣe. ohun tán lè sọ fún ilé ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án wákàtí kẹsàn-án ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án wákàtí kẹsàn-án a wà ní nine twenty six báyìí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án wákàtí kẹsàn-án olúwa ní bá yín sọ̀rọ̀ ẹ̀tọ́ ọ̀nà yín sí abrahamu tọ́lọ́n bá lè sọ fún abrahamu pé kó rìn wájú òun kó abrahamu tá à ń pè bàbá àgbàgbọ́ abrahamu má jẹ̀mú wá pẹ̀lú rẹ o ẹ wá gbọ́n tó tẹ̀lé abrahamu rìn wájú mi kó pé yes. èmi ò sì bọ́ dá má jẹ̀mú mi. lẹ́yìn tó o bá tó rìn wájú mi tó o bá pé lẹ́yìn náà màá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ ọ dá má jẹ̀mú mi láì rìn wájú mi kó o pé kò sì má jẹ̀mú mi pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tọ́lọ́run ti ṣèlérí fún tó fẹ́ mú ṣẹ à ń sá ìlérí tọ́lọ́run ṣe fún yín ni pé kẹrin wájẹ kẹ pé tó o bá ti rìn tó o bá ti pé ìlérí ọlọ́run sí pẹ̀lú ẹ ọmọ ìlérí ni mí ọmọ ìlérí ni mí ọmọ májẹ̀mú ni mí ọmọ májẹ̀mú ni mí ọ̀gá tó o bá rìn wájú ọlọ́run tó o pé ni tó o bá ti rìn ọlọ́run wẹ̀ lómi ọlọ́run ní choice ọlọ́run ní spec bí wọn náà ṣe ní spec inú ayé pé àti irú ẹni tí mo lè bá rìn rèé irú ẹni tí mo lè fẹ́ níyàwó mi ni bẹ́ẹ̀ lọ́lọ́run ní spec àwọn tí wọ́n rìn níwájú ẹ̀ nìkan tó bá ti rìn wájú mi màá bọ̀ dá màá bọ̀ dá májẹ̀mú mi ẹ̀ màá wá sọ ọ́ di púpọ̀ gidigidi. Abrahamu sì dojúbolẹ̀. Abrahamu dojúbolẹ̀. Ọlọ́run sì bá a sọ̀rọ̀ pé. Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀. Bí Bó ṣe tèmi ni. Kíyèsí májẹ̀mú. májẹ̀mú. mi ń bẹ pẹ̀lú rẹ̀. Ìwọ sì bàbá orílẹ̀-èdè tó pọ̀ ẹ̀hẹ́ a kì yóò pe orúkọ rẹ ní abraham bí kò ṣe abrahamu lórúkọ yẹn wá jẹ torí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè tó pọ̀ ẹ́ màá mú ọ bí sí pọ̀pọ̀ ọ̀pọ̀ orílẹ̀-èdè ni màá mú látàrí ẹ̀ àtọmọba yóò máa tinú rẹ jáde wá màá gbọ́ májẹ̀mú mi kalẹ̀ láàrin èmi àti wọn láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ láti máa ṣe ọlọ́run láti máa yes yes ẹ máa fi ilẹ̀ ní ìgbọ́yìn o ilẹ̀ tó ń ṣe àlejò ń bẹ̀ ẹ jẹ́ àgbàdúrà ń bẹ̀ ẹnu ọwọ́ máa ṣe kí ni ilẹ̀ tó ti ń ṣàlejò mi ìgbọ́yìn bẹ̀ yẹn èmi sì fi ilẹ̀ tí wọ́n ń ṣàlejò níbẹ̀ fún ọ. ẹ̀sùn bí ẹ bá ń kabẹ̀ ẹ̀ again. èmi sì fi ilẹ̀ tí ìwọ ń ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ. ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé ibi tọ́pọ̀lọpọ̀ wà ilẹ̀ àjòjì ni wọ́n wà kì í ṣe ibi tó ti bímọ ẹni travel out kì í ṣèlú ẹ̀ ló wà o ọ̀gá olú amẹ́ríkà ò sọ di amẹ́ríkánà ó lọ bẹ̀ ni bẹ́ẹ̀ ìjẹ́ ẹjẹ́ wọ́n mọ̀ pé ọ̀run lè gbàbẹ̀ fún ọ gbogbo ilẹ̀ tó ṣe kí ni ilẹ̀ àjòjì gbogbo ilẹ̀ ilẹ̀ tó ti lọ ṣàlejò ibẹ̀ yìí ti fún ọ. ẹ máa kẹ́ olúwa gbabi tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere. gba ilẹ̀ ibi tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere. gba ilẹ̀ ibi tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere. gba ilẹ̀ ibi tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere. yo, yo.

olúwa ṣe rẹ̀ olúwa gba ilẹ̀ ṣe olúwa gbà fún mi olúwa gba ilẹ̀ ṣe olúwa gba ilẹ̀ ṣe olúwa gba ilẹ̀ ṣe olúwa gba ilẹ̀ ṣe olúwa gba ilẹ̀ ṣe olúwa gba ilẹ̀ ṣe olúwa gba ilẹ̀ ṣe olúwa fún mi nílẹ̀ ṣe ilẹ̀ ẹbí tí mo wà ayé ayé gbà fún mi wọ́n tí mo gba ilẹ̀ ṣe ilẹ̀ ẹbí tí mo wà fún mi nílẹ̀ ṣe olúwa ń gba ilẹ̀ bí wọ́n àfúrí ilẹ̀ ṣe fún lọ́mọ lẹ́yìn ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án wákàtí kẹsàn-án ọlọ́run alàyè ọlọ́run arúgbó yayọ̀ ilẹ̀ ibi tí mo wà olúwa gbà fún mi ní ilẹ̀ ìṣeré ilẹ̀ ibi tí mo wà olúwa gbà fún mi ní ilẹ̀ ìṣeré nílẹ̀ ṣeré olúwa gba ilẹ̀ ibi tí mo wà fún mi ní ilẹ̀ ìṣeré olúwa gba ilẹ̀ ibi Olúwa gba ilẹ̀ ibi tí mo wà fún mi ilẹ̀ rere. Olúwa gbà fún mi ilẹ̀ rere. Ilẹ̀ ibi tí mo Olúwa gbà fún mi. Ah. Ọ̀gá kò síbi tó lè gbé. Ẹ gbọ́ mi, kò síbi tó lè gbé. Ìwọ lógún ń jà. Kò síbi tó lè gbé tó ti lè ṣeré. In as much tí Ọlọ́run bá ti bọ́ ọ lọ́wọ́ sí i. Hallelujah, hallelujah. Hallelujah ntọ́lúwa sọ fún Joshua nínú Joshua one verse three pé ibi gbogbo tí àtẹlẹsẹ ibi gbogbo kò sọ pé ibi báyìí ní kẹ lọ kí ni mìíràn pé ibi gbogbo anywhere ìbá ẹ̀já àárín ibi tí wọ́n ti jẹ́ èèyàn ìbá ẹ̀jẹ̀ ibi tí wọ́n ti tayọ ibi ogbó tẹ́ bá ti fi àtẹlẹsẹ yín tẹ̀ tó bá ti tẹ̀ máa fi gbẹ̀ fún yín gẹ́gẹ́ bí ilẹ̀ ní máa fi fún yín hallelujah hallelujah ẹ gbábí tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere mi ìmọ̀ bí tí wọ́n wà o ìmọ̀ bí tó wà ẹnìkan ní kọ́ńtì tó wà ó níwọ̀n ìmẹ́kọ̀ owó mẹ́ tọ́lọ́ ń bá gbàbẹ̀ fún ọ gbàgbé tọ́lọ́ ń bá gba ibẹ̀ fún ọ ó kúrò lọ́rọ̀ pé nàìjíríà nàìjà ló wà àwọn èèyàn mẹ́kì ẹ̀ ń bí sà nàìjà ló wà sorry to say o sorry to say o àwọn èèyàn mẹ́kì ẹ̀ ní abroad ṣùgbọ́n wo bí mo tún ti rí àwọn èèyàn kan níbi ìta àwà ní nàìjíríà yìí tí wọ́n tún méèkì ẹ̀ ju ẹlòmíì tó ṣe kí ni o tó tún tó tó àbí tó tó tún travel lọ wọ́n méèkì ẹ̀ lọ́run yẹn o wọ́n méèkì ọlọ́run gbé wọn ga o bẹ̀ it depends on sọlọ́run wà níbi tó wà sọlọ́run gbàbẹ̀ fún ọ tó bá wà ní oko tọ́lọ́run bá gbàbẹ̀ fún ọ máa dìgboro ẹ̀bọ́n nìyẹn láti bẹ̀rẹ̀ síbí bàbá yẹn pé bẹ́ẹ̀ ló bí bí ni ibi ìkọ́ ló bí bẹ́ẹ̀ yẹn inú oko yẹn ló lànà síbí tọ́lọ́run bá fún yín ní néèmù ń bẹ̀ yẹn kò sí tẹ́ bá ṣe ń bì ẹni ọlọ́run ti gbà fún ni ó sọ pé yes àtúnfẹ́ tẹ̀ wájú ẹ̀kan ìlókù olúwa gbàbí tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere olúwa tí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere gbàbí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere gbàbí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere gbàbí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere gbàbí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere gbàbí mo wà fún mi ní ilẹ̀ ìṣerere ó yẹ yá àwọn ọmọdé.

ṣeré kámọ̀ kúlẹ̀ ṣeré kámọ̀ ẹgbà àánú ẹgbà àánú ẹgbà àánú ẹgbà ire ẹgbà àánú ẹgbà ire ẹgbà àánú ẹgbà ire ẹgbà àánú ẹgbà ire ọjọ́ kẹsàn-án rè oṣù kẹsàn-án rè wákàtí kẹsàn-án ọjọ́ ó ti lọ sí nine thirty báyìí ó ti lọ sí tó ten bẹ̀ wákàtí kẹsàn-án la bẹ̀rẹ̀ àdúrà ìyẹn ní ọjọ́ kẹsàn-án ní oṣù kẹsàn-án ire tó bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá sàmì ayé ẹ gbà ire tó bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ ayé ẹ gbà ayé ẹ ire ayé ẹ ire ayé ẹ ire.

Ayé ìbáraẹni ayé ẹgbà ire ayé ẹgbà ire ayé ẹgbà ire ayé ẹgbà ire ayé ẹgbà ire ayé ẹgbà ire ayé ẹgbà ire ire mẹ́sàn-án ọ̀tọ̀ bí orúkọ Jésù oṣù kẹsàn-án rẹ̀ ta ló gbàgbọ́ ire mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ire kàǹkà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run fìyanu ìdẹ́yàn ìyẹn three thousand wò. Ah, ire mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ di olúwa ti wà tí ẹ̀mí ẹ̀ wà ayé ẹ̀ gbà lójijì ire mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lóṣù yìí ní oṣù yìí mi ìmọ̀gbọ́n lọ́hún ṣe ṣe ire mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ tuntun nǹkan tuntun ire mẹ́sàn-án tó ń wá oyún tó bá lóyún ire ni ẹni tó lọ ń fún ní nǹkan ire ni mi mọ tí ó fẹ́ ṣẹlẹ̀ ire mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ nínú oṣù yìí àtẹ̀ntó tí lé àtẹ̀ntó tí ì lé lóṣù yìí ó máa bá ọ lálejò wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú wàdẹ̀rí àánú. Ògo ni fún Jésù. Ojú ò ní tì yín jésù lọ. àmín àmín àmín lórúkọ jésù. tí wọ́n ti fẹ́ bírèkì lálẹ́ màá pray sí èso yìí ní aago mẹ́sàn-án lálẹ́ ìyẹn di alẹ́ bẹ́ẹ̀ báyìí àwọn ilé máa pè fún àdúrà láti àárọ̀ ìwọ ìrọ̀lẹ́ ẹ máa pray fáwọn èèyàn lórí fóònù bẹ́ẹ̀ ó di alẹ́ kí n tó pray fáwọn èèyàn mí ní ṣe live on six ah ó yẹ n pray fáwọn èèyàn six o àwọn tó bá fẹ́ break kí n pray fún ọjọ́ ìṣe live ní six kí n pray fáwọn tó bá fẹ́ break ní six tó bá di nine màá wá ṣe màá ṣọ́ọ̀ṣì wa pray lórí afẹ́fẹ́ torí nine lèmi á tó break so ẹnì ọjọ́ ayọ̀ àdúrà rẹ máa gbà ọjọ́ wednesday ọ̀tún láì máa ní agbára ń bì ó máa lé gan olúwa ni mo fẹ́ dá tí wọ́n gbà lọ́wọ́ wọn mo fẹ́ dá padà dáfídì ni olúwa ṣe ń lépa olúwa ni kò lépa ṣé máa bá olúwa ni wàá bá ṣé máa gbà padà olúwa ni ó ṣù ọ̀pọ̀ olúwa lòun fẹ́ dìídì dá padà ohun tán gbà lọ́wọ́ àwọn yẹn so ohun tán gbà lè sọ ayé yẹn di korofo tán bá gba nǹkan lára èèyàn ayé yẹn ò dé wà bó ṣe wà tẹ́lẹ̀ mọ́ tọ́lọ́mọ wa dá padà nǹkan wa nọ́mà so ẹnìkan lòun fẹ́ dé prayer sí ti yín bó igbó níbẹ̀ anywhere tó bá ti ń bọ̀ dé wòrò nìbàdàn adẹ́wọ̀ mọ́tò láti fẹsẹ̀ fóònù àgbàlá Gabriel sọ fún pé àgbàlá Gabriel prayer sí ti ní mo lọ àgbàlá Gabriel láti wo road sọ fún ọ pé àgbàlá Gabriel prayer city ni mo ń lọ kojú bá ń lọ láti wo road ọ̀nà tó lọ sọ́nà Ifẹ̀ ọ̀nà àwọn ọ̀nà tó lọ sọ́nà ní Ifẹ̀ road tó bá ti dé wo road àwọn ọ̀nà tó lọ sọ́nà Ọ̀ṣun tó lọ sọ́nà Ifẹ̀ ní Ifẹ̀ road yẹn sọ ń bẹ̀ sọ pé mo lọ sí àgbàlá Gabriel prayer city ó dẹ̀ ti máa rí billboard ẹ̀rẹ̀gbà lọ́ọ̀kan so à ń gba Ọlọ́run gbọ́ fún ìrànlọ́wọ́ ẹ̀ torí a fẹ́ máa kan bí láàárọ̀ yìí ọ̀run àánú dẹ̀ máa ṣí. ọ̀run àánú dẹ̀ máa ṣí. ẹ̀rì ọwọ́ ọlọ́run mo na ọwọ́ mi sókè ẹni bá lòun máa dá ọdún yóò gba ọfà lójú ojú òní tí àṣẹ máa gbé ọsọ jésù lọ wa àyè wà láti wá gbàdúrà tún bíi lè sí níbẹ̀ wọn yẹn ti ẹni wà nígbà tó nípa orí òfin lọ àwọn tó bá gbàdúrà níbi tó bá fẹ́ sùn ọbẹ wọn fẹ́ gbàdúrà wọn padà sí wọn fẹ́ sùn wọn lọ sí camp camp làwọn èèyàn sùn sí wọn dẹ̀ rí owó lọ́wọ́ ah, program wednesday máa ní agbára aago mẹ́fà àyè láti mú nǹkan lẹ̀ tá a bá rí eleven sí twelve àti parí so wọ́n ní pa àti kan bí ìtàn sìn gbogbo nǹkan tó máa yàtọ̀ sí wednesday máa ní agbára àjọ̀dún wa october twenty six ẹ lọ kọ́lẹ̀ àjọ̀dún àgbàlá gabriel sixty ah october twenty seven ẹ má bínú. October 27, 27, 27, October 27, last Sunday in October. Ah, ó máa ń lágbára gan-an, ẹ lọ múra lẹ̀, wọ́n dẹ̀ máa ṣọ ní wọ́n máa ṣọ ní church, wọ́n máa ṣọ jẹ́mọ̀. Gbẹ̀yìn olùfẹ́ wa jákèjádò àgbáyé, sọ àwọn nọ́mbà tó máa ń pín nìyẹn ni máa pè, nọ́mbà méjì yẹn, 07054900751, 07069712807 ni máa pè ẹ̀dẹ̀ owó ọlọ́run ojú òní ti yín o Sunday ní birthday grandma o Sunday yìí ẹ pàdé ọmọ Jésù Sunday birthday grandma Sunday yìí ẹ ká ilé o. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. èso rẹ lálẹ́ o èso èso ni màá pín èsì ní alẹ́ ní aago mẹ́fà màá nẹ́tò pín èsì ní aago mẹ́sàn-án lálẹ́. amen.